تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run atọrọ àlékún kí ọlọ́run atọ́lá rẹ̀ fún anábì wa sallallahu alaihi wa alihi wa sallam àwọn ará ilé anábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tí anábì mú wá bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò yín ètò wa àsọ̀látò àwà èyí tí ó mọ́ ń dé sí etígbọ̀ wa ní dèdè àkókò yìí gbogbo ọjọ́ jùmọ̀ láti orí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ 32 fm 94.9 èyí tí ó kalẹ̀ sí premier fm ní ìlú ìbàdàn tí àwọn afáwa fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbẹ̀yà tí wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní gbogbo ọjọ́ juma ní orí ìkànnì yìí tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní yanabodija central mosque bákan náà ìmáàmù àgbà fún wa ní Green Mosque ní Gbági àwọn afáwa ti wà ní ìkàlẹ̀ fún ètò ti àárọ̀ yìí àkọ́tún ètò náà àbẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala kí ó bá ní ṣe àtọ́nà ahọ́n wọn kó jẹ́ kí a gbọ́ wọn yé kó jẹ́ kí a gbọ́ wọn ní àgbọ́dè kó sì jẹ́ kí ó wúlò fún wa láyé àti ní alkiyama kó san àwọn náà ní ẹ̀san wíwí kó san wá lẹ́san gbígbọ́ kó wá san gbogbo wa ní ẹ̀san múmúlò kó wà la ilaha illallah. لا حول ولا قوة إلا بالله العلي العظيم فليتفضل مشكورا مأجورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni fún ọ̀bàrí àtọ́sí wá mùsùlùmí alhamdulillah a tún tọrọ àlékún ìkírà ti gẹ̀rẹ̀ fún nàbì sallallahu alaihi wasallam ẹni ọba dẹ́dà rán láti bá a máa jẹ́kẹ̀ fún wa aláwọ̀ bá ní sàlékún kí ànábì wa dákun bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ọ̀rẹ́lẹ̀ tẹ́sán ṣọ̀hábà rẹ̀ hmm. àwa gbà lódodo ọ̀kí ànábì ọ̀kí àtọ́bà ṣẹ̀ṣẹ̀ àwọn aráalé rẹ̀ ó wá kí àṣọ̀hábà rẹ̀ ó wá kí àkà pẹ̀lú wọn inú àtọ́ ọ̀kẹ́ pẹ̀lú wọn jẹ́ àwọ̀ àmì ọba dájọ́ ọ̀ mm. bàbá àti ìyá wa dákun jẹ́ wọ́n wà ń bẹ́ẹ̀ àwọn aya wa àwọn ọmọ wa àwọn àfa wa àwọn ọmọkẹ́ wa àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa dákun àjọ pẹ̀lẹ́ yẹn ànábì wà lẹ́nà wọ́n dàbí kàṣẹ́rẹ́ mẹ́jà wálẹ̀ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam níjọba alikiyama jama amùsùwẹ́rọ̀ bá dẹ́dà tí mo wà á lékún sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa bó o la àṣẹ ní sẹ̀sìn akutumọ̀pá yẹ́yì yóò dópin jọ kan ṣùgbọ́n kí láàmú pàdé ìwọ̀ba dẹ́dà níbo la tún délé nìyí intan bábọ̀ òun náà àwọn tó jẹ́ pé la yushtaratu li ikhraji zakatihim hawalan min hawl hawalanu alhawl aw dawaranu alhawl àwọn tó jẹ́ wípé tá a bá fẹ́ yọ zaka ń bẹ̀ wọ́n è ẹ̀sìn òpin páwọn òun ní pọ́dún kan ti wọn a ti ṣàlàyé ríbù tìjárọ̀ èrè tó bá jẹ́ yọ láti ibi òwò tá a bá ṣe kódà kọjá pé ti ten million naira sówò owó wa di thirteen million naira five hundred thousand lódìdí ìlógún lọ́kọ̀la tí owó rẹ̀ ó pé ọdún kan a ní sọ pé five hundred thousand àá láàrin wákàtí mélòó àápà òun pọ̀ ni a sọ̀rọ̀ ń pa mẹ́tájù sa ima ìntọ́ bá ń jáde ń bi ọmọ táwọn ẹran wa ń bí à ń padà bọ́ mi ọ̀zàká ẹran náà o à ń padà bọ́ mi tó rúbi tìjárò inṣàlá rahman awa débi rikaz a sọ̀rọ̀ rikaz kí ni jẹ́ rikaz rikaz ni dúkìá tí ẹ bò mọ́lẹ̀ góòlù ni sílífà ni tọ́jọ́ wípé ìgbà tí ìsìláàmù tí ètí ìdé ìlú kan tí wọ́n èèmọ̀ ń bẹ̀ torí náà ni ẹ̀sìn àbáláyé hmm. ìsìláàmù lẹ̀sìn àbáláyé o hmm. kọ́mọ̀tẹ́ mistake o ó ní ànábì adam ṣe o ẹbọ ẹbọ ẹbọ gbẹ̀yìn wáyé ni o. ànábì ádámà sì ni àkọ́kọ́ abara lórí ilẹ̀. kò yé mọ́ o. tí tó bá jẹ́ pòun là kọ́kọ́ a eh. jẹ́ pé ìsìláàmù ni ẹ̀sìn àbáláyé. ìlànà bí ádámà ṣe ní gbogbo ọmọ rẹ̀ ń ṣe àwọn bí ṣe títí títí ìtàn bọ̀ ń pa pé kí ló fà bó o ní èṣù ṣe gbé nǹkan yẹn sínú ayé bí ìdílé láì tààlà àádébẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run nǹkan fílù bá kì í ya ọba tó lẹ́mìí tá ń bẹ̀ kọ́mọ̀ tí ì gbà jẹ̀mọ́ra àwọn bọ̀ ìgbà yìí tí à ń bá ọ̀rọ̀ bọ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ yìí a rí wípé rikaz wọ́n máa ń bo nǹkan mọ́lẹ̀ ń irú nǹkan dúkìá báyìí tẹ́gbẹ̀sùn bá rí báwo ni ìdájọ́ ọlọ́mba tí ń bẹ ní orí rẹ̀ àti sọ̀ǹtọ̀ǹtọ̀ ọ̀yọ́ twenty percent ní ọ̀yọ́ ohun òsì ní ní sọ́ọ̀bù rìkáàdù ní ní sọ́ọ̀bù nítorí ọba ti bá ń bẹ̀ náà ni so awa adébi maadin ní ìjẹ́jọ́ elmaadin asàlàyé títí òun náà àti tí a yọ níbi maadinu wípé two point five ní láyọ̀ níbi kíni o rúbùlù ọ̀ṣẹ́rì ilá ayọ̀ níbi kíni o níbi ti máàdínù òun sì ní bá ṣe pẹ̀lú kópé kíni o ní sọ́ọ̀bù bí ní lẹ́tà á la lẹ́yìn ìbò la tún dé ibi tá a já sí lára ní tí a máa ń yọ zàkà ń bẹ̀ tọ́jọ́ wípé kèé ṣe dandan kó pé ọdún kan òun náà ni àlàáṣálù eléyìí wá bùkátà sí tẹ̀síìlì ó bùkátà sí ìsàlàyé yékéyéké máa hùwálé aṣálù bí lọ́gàtì al-mahliyya Kila là ń pè ní asálù lédè lárúbáwá o lárúbáwá ń pè tiẹ̀ ní asálù kí là wá ń pè oyin hmm. jama ẹ bá ń ké sí gbogbo àwọn bàbá olóyin hmm. ẹ súnmọ́ bí o àwa tó pé oyin là ń kó tá a fi ń ṣe bishop of livelihood ẹ̀jẹ̀ á gbọ́ ìdájọ́ eléyìí náà o èèmọ̀ mà ní tọ́lọ́mọ̀ sí ra nẹ́bì yìí o ẹ̀sìn tó kó nǹkan méjì inú ẹ̀sìn ìgbàlà méjèèjì nìkónú kọ yọ ẹ̀sìn lẹ̀ kọ wá múgbàlà kọ́ kọ kọ́ yóò sìn lẹ̀ ní tọ́fàárẹ̀ yìí tá a bá ti ọ gbọdọ ṣe challenge hmm. adẹ́kẹta fún challenge yẹn hmm. pé nǹkan báyìí ó ti lè rí báyìí ọ̀dà àwa tá a máa ń kó inú gbó no àwa náà ni agbápò ni kọ́ ọ̀gá sínú àti ẹ̀ bá ni jẹ̀mọ́ ṣáájú lọ síbi ọ̀rọ̀ yọ̀sàká yọ̀sàká ẹ̀kọ́ ńlá méjì kan bẹ́ẹ̀. fún gbogbo ẹni tí bá ń kó yín tí wọn ò bá ti tẹ̀lé ẹ̀kọ́ méjèèjì náà wọ́n dẹ̀ ní ìbínú ọlọ́run o ọlọ́run dákun má bínú sí a o ọlọ́run má bínú sí a o ọlọ́run má bínú sí a o ọlọ́run má bínú sí a o èèyàn bínú sí èèyàn ẹgbẹ́ rẹ̀ ó yí wọ́n fẹ́ntì bínú sí. ó ní wọ́n mọ bó ń bẹ̀ wọ́n lẹ́yìn ọdún kan wọn láwọn ọ̀gbọ́ àwọn ọ̀gbẹ̀bẹ̀. èèyàn séèyàn nù ah. àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ fi náà o hmm. <laughs> nbọ̀lọ́ ti gbọ́ àtọ̀dọ̀ ànàbí òun kẹrin náà ni o. àgbọ̀dọ̀ finá kó yẹn. àgbọ̀dọ̀ finá kó yẹn abadan tó wáyé pé òun ojú rí ọlọ́run ọba táà sì ń sọ̀rọ̀ pé inú islámì láwà àì finá kó yẹn o. Hmm. yálà wa la gbapò tí bẹ́ẹ̀ àbá orí igi àbí orí àpáta. àì finá kó yẹn o. afẹ́ fi lé wọn. afẹ́ fi lé wọn ó dé ní. ẹlẹ́ẹ̀kejì àìsí ìkóyin tán níbi àti bóyin. òdì méjì a ní finá kó hmm. a sì gbọ́dọ̀ kó wọn tán káwọn afá gbogbo oyin àti gbogbo afárá àti kankan kó di kólóbó. a gbọ́dọ̀ síbẹ̀. ó di ẹ̀kọ́ méjèèjì. kí ló dé hmm. nítorí wípé oyin ọba adẹ́dà fún ní agbára wípé oyin abọ́ sọ̀rọ̀ pẹ̀lú agbára ọba adẹ́dà àwa fi ọ̀nà mọ́ lọ́rẹ̀ máa mú oje káàkiri hmm. gbogbo ara gi hmm. èsì ìṣẹ́nu rán èyí ìṣẹ́ orí fọ́ hmm. èsì ìṣẹ́ wá sísàwò tó ọba ti wá mú tán kọ́ máa di èèmọ̀ sára rẹ̀ kọ̀ yá látẹnu láti di o. kìí ṣe ń tí oyin yìí ah, kìí ṣe ń eh. tí ń sun. nǹkan o yóò wà ń tó ti gbéhùn ó ti tọ àwọn nǹkan kẹkẹ tó lọ ń kó sára rẹ̀ ó ti tọ́ táwọn nǹkan tó dàbí processing wọ́n fẹ́ jọ èlùbọ́ wọ́n fẹ́ jọ ẹ̀kíníkan kíníkan gba kíníkan ọkọ̀ kan nǹkan yìí yóò wà lọ máa pọ̀ lẹ̀ padà nǹkan ń pọ̀ lẹ̀ padà yìí òun lóyin kí wá ló móyin máa ṣe bẹ́ẹ̀ ibi ọlọ́run fóúnjẹ tiẹ̀ sínú o wọ́n máa wá ṣe bẹ́ẹ̀ ìjọ lásìkò òjò ẹ rí pé táìmù tó yín máa wọ́n lẹ́rìí nítorí pé àwọn oyin ò lè káàkiri mọ́ nǹkan ti fi ìgbẹ̀rún ṣe wọn máa wá jẹnu lé wọn ó jẹ wọn ni o. Wow ọwọ́ àsánfàní lára èèyàn ọwọ́ ní àkókò ọkọ̀kọ́ palẹ́ ẹgbẹ̀jẹ́ alọ́ ọmọ lọ inkirab ó ti bá wọn nǹkan kan ọba wọn kankan ní omi ọba kankan lórí rẹ̀ inkirab ní kí nǹkan ó ti sẹ̀mí rí kọ́ wa tán ọ̀n sẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí knowledge bó ṣe pàtàkì tó ọ̀pọ̀lọpọ̀ máa ń kọ̀yìn sí nǹkan àfa náà ní tó ń sọ pé sọ́lọ́n kí ń dá wọn ni ọlọ́run kí ń dá wọn. àpọ̀lọpọ̀ nǹkan ní omi míì ló ti tán lónìí tí ò sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹranko lórí lẹ́ ọlọ́run ọba ìní ò sí mọ́ hmm. èyí táwà gẹ́rẹ́ níta agbọ́dọ̀ bàbá wa yìí ọ̀dà kádàlẹ́ àtúnṣà tí gbòwò ló lè rí mánìsì nílẹ̀ Yorùbá èrè tuntun ni o kò é ṣe páàkì ìjọba o hmm. pé igbó kan ń bẹ o kì í ṣe pé kéèrín bẹ o kò kéèrín bẹ o inú igbó ah. kìjikìji ká lè bá irin kókàlùkọ́ wádàkọ̀ márùn-ún yà hayyu yà qayyum. Hmm. àtàkì gbàgbọ́ yẹn sì kù láyé mélòó ló kù mọ̀ hmm. kìnnìún bẹ mélòó ló kù mọ̀ níbi kan bẹ hàn wọ́n ti ní àjìnà lílé jìnà káà ni bí wọ́n bá ilé jìnà náà tí orin tí ó jẹ ẹbí ọ̀rọ̀ mọ̀ kú bí ọba wà náà ni. fún díẹ̀ yìí àwọn tí ń ṣẹlẹ̀ àwọn àka àwọn nǹkan kan tó jẹ́ wípé kájọ fetí lẹ́kọ̀ọ́ tó bá ti sà á nígbọ́n wọn mọ́ oyin jẹ́ kan níbi wàhálà yìí náà ni hmm. ká máa fi náà kó yìí àwọn oyin tí wọ́n pìpì oyin tẹ́yìn fẹ́ kó yìí wọ́n jẹ́ ten million hmm. ẹ ti fi iná pa eight million five hundred thousand. wọ́n ti dínkù jọjọ. látòrí ten million wọ́n pàṣẹ one point five níbo bọ́ọ̀lù one point five ó tún ṣe ṣe ẹ̀yìn sì tún ti ń retí irú rẹ̀ oyin tẹ́ kó lọ́dọ̀ wọn. pé wọ́n tún bá yín wọ́n tún produce yẹn. ẹ̀rọ dáadáa ìwádìí ń lọ lábẹ́nu wípé oyin tó bá ti sà láìpẹ́ yìí àníró nàmà nítorí pé ìrúnkúrò lárun ó ní eléyìí wọ́n ti sọ wọ́n èso ọba adẹ́dà jẹ́ ṣe ìrònú lórí rẹ̀ tó bá yá ànírígbìn náà ẹ rí pé ìgbín ìgbín ìgbín gidi ọ̀fẹ́ ẹ̀sìn mẹ́tara kí ló ti fà á ń fi sunko iná ni. Hmm? bẹ́ẹ̀ni Ọlọ́run ní fi ilẹ̀ bẹ́ẹ̀ni bàbá. ẹ jẹ ìgbín mi báyìí hmm. bí ìgbà tí wọn bu omi la ọbẹ̀. Ọlọ́run jọ. ẹ tíìsì tá a máa ń rí. níjọ. nígbìtá ọ̀ ọ̀ ọ̀ mọ́mọ̀ dúpẹ́ símọ̀ ọjọ́ ah, boko o. èmi náà eh, mo tẹ̀lé wọn. Ah, mọ́mọ̀ dúpẹ́ símọ̀ ọjọ́ boko o. tá a bá lọ sàgbín. sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ bò ní. èmi náà àmọ́ dúpẹ́ fọlọ́. Ah, bàbá lọ sí. tá a bá lọ sàgbín jọ a santa ní ìdíní ọbẹ̀ ó ti wà lórí iná wa lọ sàgbín wa. kì í ṣe ti pé ẹ kọ́kọ́ lọ sàgbín tá a bá rí gbè ká wá sí ibẹ̀ kan. ọkàn ti balẹ̀ páàrí. ọlọ́run tún wá máa ń ṣàwọn kan ní olúùgbìn náà wa. ìtumọ̀ olúùgbìn ni pé afa ilọ́ làfà ìbọn mú pẹ̀bọ̀ àwọn èèyàn kẹ́ tó lò bẹ́ẹ̀ ìràwé abẹ́ ìràwé làwọn tí ń fi ń sẹ̀mí àti wọ́n á sun mo gbá gbogbo ẹ̀ lọ́dọ̀ yín ni àti wọ́n á sun ìràwé tó lè mọ jẹ́ pé wọ́n mọ ìdáni àmà ah. bí sí kí o kọ́. ọlọ́run jẹ́ àmì pé àwọn. àní ìgbà mi máa sí ìlọsọjà báyìí ní wọ́n kọ́ àwọn ọmọlúre ọmọlú àbòtí ẹ̀sìn ẹ̀fẹ̀ máa sábíà mọ́ láti fò ìfòyì ní àwọn ọlọ́pàá ọmọ ara lọ́njẹ hmm. kódà lórí tó lọ́yàwó èèyàn lọ ní àwọn onímọ̀ lẹ́ẹ̀dì ní ìsọ̀rọ̀ náà tí nǹkan là ń bà jẹ́ yìí gbogbo nǹkan yìí àmàlíre o so alákùnlé hàn ìta afẹ́fà yóò fani wípé hey kóyin kóyin hmm. ọ gbọ́dọ̀ fi iná kó wọn o ṣáàfì ọjà méjèèjì tẹ ẹ̀ka lẹ́yìn kò sí ìsẹ́mi ẹ̀sẹ̀ mẹ́ o kódà mo tún máa ń fi omi fọlé wọn nígbà bá kó yin fẹ́ eh, eh, eh, iná ọ̀hún báyìí ni kọ́dà èmi tó mọ́ra èyí tó mọ́ta pàwọ̀ pàwọ̀ hmm. ìgbé ọdún fún bó ṣe mọ́ à ẹni tá a ti wá ṣe wájú tá a mọ̀ tẹ́lẹ̀ alì ìsìláàmù yẹjú bùmọ̀ kọ́bùlà alì ìgbẹ̀tọ́ ń fanú ìsìláàmù nù ní tá a mọ̀ tá a fi rọ́ọ̀lù ọba àdẹ́dọ̀ ni mo sì sàmójúkú gbogbo oyin tá a ti kó tán torí pé kò sí bẹ́ẹ̀ ṣe pàápàá náà rárá létí kódà àwọn òtún fẹ́ ilé máa tọrọ kújọ àti ẹ̀tìpa lọ nítorí pé fúnra bàdàdà sọ bẹ́ẹ̀ pé àlìfitìnà tú aṣáàdùnmọ̀ ẹ̀kọ́ tiẹ̀ ọlọ́run ní ẹ̀sìn wo dààmúdà àbójúkú lọ o hmm. dààmúdà àbóṣẹ́ ojúkú lọ àwọn èèyàn ń bẹ láwọn àyè kan lẹ́nìí tí ń tọrọ kútọ́rọ̀ òfin hmm. hmm. wọ́n ti wà frustrated element. ti ń rí fòrò wọ́n rí fòrò ọlọ́mùdàkùn mọ́fòrò wa ọlọ́mùdàkùn àtìlú àtìjọba àti àwọn àtàgbẹ́bẹ̀ mọ́fòrò wa dákùn mọ́fòrò wa láti sẹ́mọ̀ mọ́dé sí a ọkànkà àwọn tàláyà àà bọ́ọ̀lù ń bá lọ́wọ́ máa rojo òjì nìkan ní ìsìn ó ń kàlùkù ọmọ sọ nǹkan mi àwọn èèyàn máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ọ̀sẹ̀ bí n kí ẹgbẹ̀ wọ́n bí ṣe ń gbẹ́ màálù ní gbẹ́wúrẹ́ ó gbàgbàgbà ọba tó lórí pé gbígbé ọkọ̀ fún kàlùkù wa fẹ́ déjú wọlé ilé náà gan mi kí n ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú mi o nígbà ọba yá nínú ju pọ̀ inú ọba jáde ń bẹ̀ ibi ọba jáde sí ibẹ̀ jó lọ́nu bó sọ di mẹ́lì márùn wọ́n rò kó ti ọba yìí ò ṣe é taláyà o ọba yìí ò ṣe é taláyà o ọba yìí ò ọkànkà o dákun lùwà fún ìyọnú rẹ ni o mọ́lùwà fún ìbínú rẹ o mọ́fojú gbogbo alẹ́ o gbogbo ẹjọ́ mẹ́mẹ́ ń dáná wọn ò lè jẹun wọn kàlùkù dojú bolẹ̀ ebi ń pa wọn ó tún kú mọ wọn nú nígbà tó ń kàlùkù gbà Ọlọ́run kó o sì wulẹ̀ pa wa. ẹ méjì àti bẹ́ẹ̀ fáwọn oyin máa wo. ó di nǹkan méjì oyin ìyá wa kù ẹjẹ àkọ́kọ́ mú lọ́wọ́ ẹjẹ kan ikhtalafa al-ilmi fi zakati la asali. ayọ̀ zakambi oyin àbáàdì lọ́sàkà ń bí oyin ẹnu àwọn mímọ́ òkó kákọ́kọ́ sọ pé àwọn mímọ̀ wọ́n pín sí méjì fàyàrọ̀ ìmàlìkíyà wà ṣàfihíyà annahu la zakata fil asali ìmọ̀mù wa malik àtàwọn ọmọ tí wọ́n bá wọn lọ ìmọ̀mù wa ṣàfihà àtàwọn tí wọ́n wọn lọ wà jùmúrú alìlì ìlìmì àti bí 70-80% àwọn ìmọ̀ yòókù wọn náà tún bá wọn lọ wọ́n ní atara fìlà asálì a ní yọ zàká níbi oyin o gbọ́nà yẹn kí ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀sìn wa ìtumọ̀ ẹ̀ ni wípé mọ̀ ń dẹ̀gbẹ́ lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ mọ́ bá kanjú pàtàkì nígbà tí ń gbòjú òkè lọ ẹ̀yí jòjòjòjò oyire ọ̀sára lé sẹ́yìn àbọ̀lọ́wọ́sọ kan tàǹtí yàrá wọ̀ bí ẹ ṣe máa nígbà tí wọ́n máa kó yẹn ọ̀sà kó kẹ́ẹ̀gì eighty. ọlọ́njọ́. ẹ rí i pé ń jọun ní tí àbáwá nídìí obì oyin ọmọ ọmú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. oyún tó máa ṣayé ẹ̀ lọ oyin ò ní lọ́ọ̀kì ọmọ gẹ̀. Hmm. ṣùgbọ́n ní ìsìn ah. gbogbo ẹ ti dojú kòkòrò títí gbogbo ayé ọjọ́ tèmi nìkan. ó ti sọ fáwọn èèyàn pé àwọn ń lọ kóyin ó ti gbowó lọ́wọ́ ẹlòmíì gan ti gbowó lítà mẹ́jọ nǹkan kan yọ ọ́ La ilaha illallah. Tí ń bí ihà tánù. Inú táyé o, ayé ti di kí èyàn ogun erin lórí. Hmm. Erin odidi erin lórí lórí, ìsìn lọ wẹ́rẹ́wẹ́rẹ́, lọ́wọ́ tó rí eku ẹ̀ lírí, tó sábòrì láti inú òwò. <laughs> Ah, eré iná tọba tó kun erin náà rẹ̀ ni. Ẹ ń bá fẹsẹ̀ dẹ́sẹ̀ ìlú. Ẹyọ, ń fẹsẹ̀ dẹ́sẹ̀ ìlú. A ti hàn lọ́rùn bá rẹ̀. Ọlọ́njọ́. Lódì bímọ lè rí bọ́ọ̀lẹ̀ lórí rẹ̀. Jẹ̀máà irú ẹni bẹ́ẹ̀ bó láti ṣàánú ẹ̀. kọ̀rẹ́ lè rí pa kò rí irin gbé mọ́. pẹ̀lú é gbé mọ́. ẹ wọ́rù wàhálà ẹ wọ́n báwọn yẹn ṣe dúró tìjẹ́ gbé irin mu. láàrúdọ́ ń kọ̀tà wà lázọ́hárá àbùkọ́. sẹ́yìn nǹkan náà ọlọ́mọláwa. ọlọ́njọ́. wọ́n ní ẹ̀fẹ́ ọjọ́ bá lo tó ń wà wúre nínú gbàgbọ́ Yorùbá àwọn gbà pé àwúre ni màá mú nǹkan pọ̀ sí wọ́n wá palówe inú èdè wọn àti tọ́jọ́ yé wọn láàrin ara wọn pé kábíyèsí kiri á o ó ní eh, ọ̀sẹ̀ kí nǹkan olè máa wá náà ni. Ah. Ah. gbogbo àwọn tí wọn ń yọjú sí ńlá gbogbo àwọn wọn ń yọjú sí ńlá tàbí. ebe wáyé náà ni gbogbo ẹ wà. Ah, ọlọ́njọ. àbọ̀ àwọn jùwọ́rì ìlmi èèyàn kó yí ìndẹ̀gbẹ́ lọ́nu ogbó ni o hmm. oko rẹ̀ ni o àwọn iwá àṣẹ tó bàrẹ̀ sí ẹ̀yìnkúlẹ̀ rẹ̀ ni o hmm. gbogbo ń tọ́ba rí ó ń bẹ̀ kò ní yọ zaka ń bẹ̀ o ọ̀rọ̀ tí ọ̀gọ̀rọ̀ àwọn mímọ̀ sọ ni ó dé ní ọ̀rọ̀ kejì wàyẹ́rọ̀ alhànàfíyà wàlà hànàbílà àwọn hànàfíyà àti hànàbílà wọ́n ní ayọ̀ zaka níbi oyin o wà tálàfò fìlìmìkìdárì lẹ́rí yóò kọ́rọ́jù mínú zaka àwọn tó kọ́rọ́jù mínú zaka àwọn yóò kọ́rọ́jù mínú zaka torí fásilò yẹn wọ́n wá túnṣe yàpẹ́ ẹnu wípé fine tó bá jẹ́ pé ọ̀rọ̀ àkọ́kọ́ láti sọ kò sí zaka ńbẹ ọ̀rọ̀ ẹ̀kejì zaka ńbẹ ńbẹ àwọn tí wọ́n ní zaka ńbẹ ńbẹ yìí ẹnu tí wọn náà kò lórí kíni o lórí dédé ntẹ́yìn ọ̀yọ́. ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ àwọn ànábílà yìí ní pé a máa yọ nínú homsatu àwòsókì a máa yọ ọ̀ṣùrù bíi ti tìjára kíkọ ti simar kọ́mísẹ́tò ausuk àbọ̀m̀bẹ̀ ó ní déédéé nǹkan tí nǹkan oko bá tó bíi six oran twelve to six oran fifty three kilogram tó bá jẹ́ kilo kápé gíráàmù làfẹ́làfẹ́ lò six hundred and twelve thousand sí six hundred and fifty three thousand ní gíráàmù òní ọ̀mà jẹ́ ọ̀rọ̀ kejì òní no asset of rock òní yóò mọ̀ jẹ́ sitata asharọ̀ ritilan wà ritilu àlè ìrọ́kí òun ó sì máa fún wa ní four hundred and seventy grams àwọn ń bọ̀ àwọn tí wọ́n láàmú yọ zaka níbi oyin àwọn àfáà bí ẹlẹ́rìí pé ṣe ẹlẹ́rì wọ́n ní àlẹ́rì wọ́n ní kílẹ̀ rí yín wọ́n lẹ́rì àkọ́kọ́ ń bẹnu súnúnù ibn Majah wọ́n ní àdìsá ni àdìsá bí abúlé abúlé as rọ́dí ara tàn lọ́dọ̀ ó ní àkọ́lọ́fà sálám sílẹ̀ átàlì àlẹ́ọ̀ṣọ́rọ̀ ó ní ànábì gbà ayé rẹ̀ ó gba zàká láti ibi oyin ó gba kí o ó gba oṣù ọ̀rọ̀ àkọ́kọ́ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí mi wọ́n nílé ń bẹnu sómi mẹ́mú bẹ̀yìn hákì min hadisi àbí rọ́tà radiyallahu ta'ala anhu wípé kataba rasulullah sàsám ìlà àlì yamani an yukhadhu min al-asali al-ushra an yakhudhu min al-asali al-ushra aw an yukhadha min al-asali al-ushra ó ń ṣe ọlọ́pù kọ́ta sáwọn ará yamani nṣúrù one over ten hadithi àmọ́lùmí hadithi ẹlẹ́ẹ̀kẹta olówànú sọ̀yí wà fáwà ibn Khuzaimah hadithi ànábì sallallahu alaihi wasallam ó ti papòdà ń bọ̀ wá di àsìkò Umar ibn Khattab rọ́jò àtàrà ànúwọ̀dọ̀ à ń pẹ́ nìkan ní Sufyan ibn Abdullahi òun ni akọ́sàkájọ ní ọwọ́ àánú àwọn tí wọ́n gbà sàkájọ lásìkò Umar so àwa ní àwọn bani sàbábà bátúnú ni wọ́n min faham àwọn bani sàbábà yìí kánú yóò adúrú rẹ̀ sẹ́lẹ̀m ń ṣọ́ àtàlẹ́yìn wọ́n máa yọ ten percent oyin wọn fún ànábì sallallahu alaihi wasallam li annahu yahmi lahum wàdíyẹ́yìn ni wàdíyẹ́yìn torí ànábì ìmọ̀ ń bá wọn sọ̀rọ̀ sálàm ìmọ̀ bá wọn sọ wọ́n ní kéèfù láméjì lọ́dọ̀ wọn tó sì jẹ́ pé wọn ò pọ̀ wọ́n wá lọ́rọ̀ ajé oyin mọ́ àwọn oyin pọ̀ gan sọ́dọ̀ wọn wọn kéèfù láméjì ni nígbà tí oyin bá tóyin bá hẹrẹǹtẹ́ kabẹ̀ tán hmm. àgbọn ọ̀gbẹ́ ni ṣùgbọ́n àwọn ẹni wọn ò lágbára púpọ̀ àwọn míì ń bẹ ní fílẹ́jìsì káàkiri tí wọ́n rọ kiri wọn tọ́jọ́ wípé wọ́n lè lo agbára lé wọn lórí hmm. àdébí wa máa bá wọn sọ kakọ́ àdéhìsì mẹ́tẹ̀ẹ̀ta méjì àkọ́kọ́ ọ̀fẹsẹ̀ èyí tí fẹsẹ̀ mọ́lẹ̀ kẹ̀kẹ́ rún mú ẹ̀tọ́ jẹ́lẹ̀ nù wọ́n ní tẹ̀wọ́n ní bẹ́nu rẹ̀ wọ́n ní ẹlọ́rẹ̀ ewu dáadáa nígbà tó di àsìkò bá bọ́lọ̀ kọ̀tọ̀ rọ́bì alọ́tàlọ́dọ̀ húmọ́rù láti máa sọ fún sùfíánù ta ní gba zaka lásìkò rẹ̀ ibnu abdullahi wípé wá lọ sọ́dọ̀ àwọn ẹni bani sàbábà yìí kánú yóò adúlọ̀ sálám wọ́n máa ń yọ uṣuru ìgbà tí a bá bá wọn kóyin wọ́n máa ń yọ uṣuru yẹn torí pé ànàbì ní ó bá wọn kó àwọn èèyàn síbẹ̀ tí ń bá wọn sọ kéèfù ọ̀gbun méjèèjì wọn tí olè ò fi jà wọn níbi oyin wọn tàbí olùjẹgàba tí wọ́n fi jẹgàba lórí oyin yẹn wọ́n ní àwọn mímọ̀ wá ní èyí tẹ́ wá mú wáyìí kè wá sẹ̀rí ipá ayọ̀zà kan bí oyin hmm. nítorí kíni torí pé n wá ń fún ànàbí èrè pé ẹ̀yin náà ẹ̀kún wà lọ́wọ́. Hmm lìhìmáyàtì àṣálìhìn wàlìmáyàtì wàdìyàyìn kìí sọ̀rọ̀ oní nìkan àwọn ètò ń dákọ̀ àwọn ẹ̀kọ̀ọ̀kan wọ́n ń jẹran wá bẹ̀rún ààbò tánà bí ìdáàbò wọn o ni wọ́n mú dáadáa wá fún ní kíni o ní orí rẹ̀ wà ilá ó ń ṣe ọlọ́yìn bá là mọ́lẹ̀ fún wa. sọ̀rọ̀ hàtàmì pé níbi nǹkan báyìí báyìí ẹ máa yọ zaka báyìí báyìí jamaa àwa ń bọ̀ ìmúná là oyin a máa yọ zaka ń a ni yọ zaka ń a ah, ni yọ zaka ń bẹ̀ yìí ó ní ọ̀rọ̀ tó pọ̀ jù táwọn mímọ̀ sọ wọn a máa yọ zaka ó ní àbúrò ànífà wa ń kọ́ hmm. nígbà tí a sọ wípé àwọn tí látọ̀ máa yọ zaka ẹnu tí wọn ò kó gan lórí fídíò ń táyọ nítorí gbogbo àwọn àdìs tọ́ lórí ẹ̀ kọ̀fẹ́sẹ̀ múlẹ̀ lọ síbẹ̀ yẹn Abu Hanifa ni a máa yọ zaka tó kọjú zaka tó mìíràn asali qalilihi wa kathirihi wọ́n ní ara ìdílé láyọ̀ ìmọ̀ọ́mù Abu Hanifa ni àwọn òrìlẹ̀ kankan bọ́ ọba ti kó yin gbogbo ń tọ́ ọba ti orí okó ọyọ ten percent jẹ kẹ́gì kan ní o irú kí ni kẹ́kì kan five litres ọ̀yọ́ ten litres mẹ́lú rẹ̀ ọ̀yọ́ ten mẹ́lú rẹ̀ ọ̀yọ́ so jama'a káwá má bàa dára láàmú àwa fẹ́ sàlàyé ntí ó mú gbọmọ àlámọ́rí ìkílẹ̀ àdáadáa oyin táwọn àfáà ń ṣe ọ̀rọ̀ méjì lórí rẹ̀ torí pàtàkì àwọn bàbá máa bèrè béèrè láàrin pé ọ̀kọ̀ọ̀kọ̀ tó gbọ́n tá a sọ hmm. sọ́nà àbí tí à ń bọ̀rọ̀ lọ n ò gbóyè lọ sọ́nà àbẹ̀ kò sì ní má rí bẹ́ẹ̀ ń gbọ́ ọ̀jẹ́ wípé ihun táwọn èèyàn mọ̀ téèyàn wà lọ́dọ̀ àfa ó lo oògùn ìtajà oògùn awọ́rò ìsìláàmù tẹ̀ tiẹ̀ lẹ́ǹsì tó o sì gbà pé ilé ìwà ìjẹ́nà níjọ́ ológun òde nílé rẹ̀ rí ń sì lọ bèrè ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ àfa hmm. ìdájọ́ kí ni ẹ̀sìn lọ́dọ̀ yóò wá parí ọjọ́ náà abúṣẹ́ náà fún ẹ lọ ní ìdájọ́ ẹ̀wọ̀ kí ni ìsúnmọ́júmọ́ n tí mò ń mú lọ pàdé ọlọ́run ọba ní lọ́dọ̀rùn mọ́ lójú mo fẹ́ lọ bèèrè ìdájọ́ báyìí lọ́wọ́ àfáà ni. àwọn èèyàn sì ń lọ ṣe àìsàn lẹ̀ níbi tó rò pé wọ́n ti bóun tó ayé rọ. ọlọ́njọ láìsà bẹ̀rẹ̀ oyin fírífì tí ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ lọ ní o èèyàn kan lọ lọ́kàn rí ọ́nbì kan ní o ilẹ̀ àwọn àfa ń sọ o a máa wá yọ zàká nínú oyin tí ò sí ẹnìkan kan nù mímọ̀ tó ṣe ìyàpẹ̀nu mẹ́ irú wo òní ìdákánẹ̀lẹ̀ ànsálù rúbọ̀ tìjárọ̀ tó kọ̀rọ̀ jù mínú zakatu bali yukọ̀wámù kàmáàtù kọ̀wámù rú dókítìjà rọ tọ́bọ̀ wá di pé mo ní ten million naira lọ mo wá ń káàkí oko mo ń lọ ròyìn jọ eh, fifty litres mo rí márùn lóko bí mo rí mẹ́jọ lóko bí ìní mọ̀ ń tà fáwọn èèyàn lé wọ́n ti mọ̀ mí ní bàbá olóyin gidi ìmọ̀ yọ nínú bísínẹ́ẹ̀sì yẹn lọ́dọọdún torí pé mọ̀ ọkọ̀ wọ́n gbogbo wọn pátá owó tí mo fi ń ṣe bíṣẹ́lì ọjọ́ ten million naira tọ́dún bá ti ń pé báyìí nímọ̀ pé ah ten million naira mo ní káàṣì five million tí n tí kò lọ sóko mo sì ní oyin nine million lẹ̀ kò dé lo thirteen mo sì ní gbèsè tí mo fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn tí èyí ṣe gbèsè tí yé méjì ń bẹ lórí ẹ̀ three million gbèsè ń ti dáwọ̀ ní kì í dáwọ̀ mi tí èyí ṣe gbèsè tí èyí pé ah, ọlọ́mọ <laughs> ẹlẹ́mì ọmọ gbà o ké àwọn gbèsè kan bẹ tí èèyàn gan bá sọ wípé aláàwọn èèyàn jẹun lówó tí ìsẹ́ni alábòsí léyìn ẹ̀ ń tí pé tó bá ti fún lóyin five hundred thousand yóò san three thousand three hundred thousand sí mẹ́lọ́nà tẹ́lẹ̀ jẹ ìwé two thousand márùn nígbà tó bẹ̀rẹ̀ lójúmọ́ méjì yóò sì kó five hundred thousand wá owó tó wá tó fún ní oyin five hundred thousand mi ẹni jọjọ ayé lówó mọ́ irú ń bá àlẹ́jẹ́ sọ ẹnìkan àbúrò ẹ̀ tọrọ lọ́wọ́ àbí ẹ̀kan náà wàláì wàláì wàláì mo ló kàn ta owó ló ní ta owó ló lè ta ó kàn kú náà bọ̀ra rẹ̀ ìgbà ìka bẹ ijó tó gan ká mọ ká ẹyọ ó tọ̀ gbọ́dọ̀ fi bọ́ ọ sí ẹ ìwọ náà ò lè bá ọfọjà sí ẹ onú ò lè bá ọfọwọ́ sí ẹ irú àwọn owó báwọn nígbà tá a bá fẹ́ ṣàlàyé fún àwọn olówó bá ṣe mọ yọ zaka wa a ṣàlàyé igo mẹ́ta ni ó ní zaka yín wà ó gbogbo ẹ̀yin olówó aṣọ mọ̀ntà ni ó pákó mọ̀ntà ni ó irin mọ̀ntà ni ó epo mọ̀ntà ni ó gáàsì mọ̀ntà ni ó ọ̀nà mẹ́ta ìlówó yóò ti jáde. blọọkù mọ̀ntà ni ó blọọkù mọ̀ntà ni ó owó tó ẹ ní báńkì tó jẹ́ owó ẹ fi fifty million sówò lẹ́ẹ̀kan náà lọ́ọ́ ọjà fifty million tẹ́ ẹ bá ti ọjà fifty million lẹ́ẹ̀kan náà ọ̀nà mẹ́ta ló yín ó kù sí kọ̀sùmọ́tẹ̀ fẹ́ dá hmm. owó ọjà tẹ ti tàṣẹ ti gbowó ẹ̀ ọjà tẹ lórí igbá àwọn gbèsè àdùyúnùmọ̀jú wà hmm. tọjọ́ wípé wọ́n san fún yín kò ní múṣkìlà hmm. mẹ́tẹ̀ẹ̀ta yìí inú owó yín ó kù sí lójú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀mọ̀ kójọ o ẹ ń bá wá jẹ́ pé oyin ní fi ń ṣe bísínẹ́sì yóò mọ̀ wá yọ zàká bí ẹ ṣe máa yọ zaka awórobo ìntàǹtà ìlà fi sọ wípé oyin kan wá ń bẹ o tí ọ̀ sáfà kankan tọ́ iṣẹ́ ìyàpẹ̀lú ń bẹ olóyin tí mò ń tà tí mò ń kó lọ rè rà tí mò ń tà orí oyin kọ́ mo ti ń yọ zaka mò ń yọ lórí òwò tí mò ń ṣe tówò ń wá ń jẹ́ oyin ṣùgbọ́n tí mo rí inú gbọ́nsẹ̀gà ilé gbogbo ìta àkàrẹ́lẹ̀ kan tí ìyàpẹ̀lú ń bẹ lórí rẹ̀ ọba rẹ̀ dàdákojọ́ ìwọ lọ dá wa ká sìn ọ́ ká wá máa padà jẹ̀gbádùn lọ́dọ̀ rẹ̀ ẹ̀sìn náà ló gbélé alọ́ mọ́jì ọ̀dẹ́sìn mọ́ wa lọ́wọ́ sí ajẹ́jẹ́ o mọ́jọ́ náà wọ́n dàrú lu àfúyànú rẹ o bí hakilá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. tọ́ àkí àwọn àfáàwà kó àtàárọ̀ àbẹ́ subhanahu wa ta'ala kọba nìsan wọn ní ẹ̀san olóore kó sì gbà ní ìbádà lọ́wọ́ wọn kan wọlé la ilaha illallah. ní báyìí àkókò ti ṣí sílẹ̀ fún wa láti béèrè lórí ohun tí wọ́n bá wa sọ lórí nǹkan tí wọ́n bá wa sọ. orí ẹ̀rọ tí a máa ń pè wá sí òun náà ni zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine. naam o ti ojú òpó yẹn ó ti rẹ̀ naam ah, zero seven zero five five zero zero zero nine four nine. Naam. 0906 200 0949 tàbí 0809 seven zero zero zero nine four nine tàbí zero seven zero five five zero zero zero nine four nine ó ní orí ẹ̀rọ tí a ó máa pè láti béèrè ìbéèrè kan sí kejì lọ́wọ́ àwọn afáwà lórí ohun kan tí wọ́n bá wa sọ. akramakumullah lórí nǹkan méjì tẹ dákọ nípa ọ̀rọ̀ wọn fi ná kó oyin pé ẹni tó lọ kó oyin kọ́ mọ́ fi ná kó bákan náà ojú òpó yẹn tí ó ti rí ṣé àkọ́mọ̀fìnà kò bákan náà tàbá sì kò náà ká mọ́ kò tán yányá ṣé níbi àfinà kò yìí. níbi àfinà kò yìí akramakumullah ṣé ó lè dípò wọn fi náà kó àwọn tí wọn fi ń kẹ́míkà sí tó sì lè pa àwọn oyin náà. ojú òpó yẹn. náà wàhálà ok níbo lẹ ti ń pè ó kí ni orúkọ yín kí ni ìbéèrè yín. láti ológun ẹrú mi kí lèṣà ẹ dákun mo jẹ́ òṣìṣẹ́ ìjọba mo ní ilé bíi méjìlélógún tí ìparí lé kejì ẹjọ́ tí ẹ bá fẹ́ yọ kò yé mi ní ẹ sì lè yọ dúkìá nínú owó oṣù tàbí ní ẹ sì lè yọ sàkà nínú owó oṣù tàbí ní ọ̀nà nígbà yọ sàkà lórí dúkìá nígbà tó. bàbá sẹ́yìn bá tilẹ̀ à ń tò bọ́ wẹ̀rẹ́wẹ́rẹ́ ni afẹ́ ìdíbi gbọ́ tẹ̀ ń sọ yẹn náà pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n fọkànbalẹ̀ pẹ̀lú tẹ̀ ń sàlàyé yìí sàkó tí ì sì mú owó yín kọ̀nà tẹ́ tó sì wọ dédé ní táyọ̀ ṣàkà ń bẹ̀ tó sì pọ̀dọ̀ kan bọ̀tà ń bọ̀ ń bẹ̀. Wàlékùmù sàlám. Kí yín ọ̀rẹ́ tí ń pè kí ni bèrè yín? Naam, ìdí ló ń sọ̀rọ̀ láti Ìbàdàn. Naam. Ìbéèrè tí abẹ́gbẹ́ yìí ni pé ẹni tí ó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́. Tó tí ó wájà sí pé ìgbà tí ó ṣe ọdún kan lẹ́nu ẹ̀kọ́ rẹ̀, ìwọ́ wa retí fún òun fẹ́ ṣàyẹyẹ kóun fẹ́ ra bí pọpọ́ọ̀fù kẹ̀kẹ́ kóun fẹ́ ti fámìlà ibi tí yẹn náà yìí pé sọ́dà. tó ṣe kí ni. ibi sódà sódà lẹ́yìn sódà. wọ́n ní ìbéèrè àwọn ni pé ẹni tí ó kẹ́kọ̀ọ́ tó wá kẹ́kọ̀ọ́ jáde bá wá parí ẹ̀kọ́ yọ wá wò pé òun fẹ́ ṣe ayẹyẹ kóun ò kó àwọn èèyàn lẹ́nu jọ ó dáná fún ọ ní àbọ̀ràn kankan fún ọ láti pé kóun ò kó wọn lẹ́nu jọ wọ́n ní sáà lè ṣe bẹ́ẹ̀ sọ́dà. àlè ṣe bẹ́ẹ̀ tí ọ̀bà náà náà pa tí o sì sì ń tọ́lọ̀ ọba òfin sí. Wa alaikum salam tó náà kàtà. Náà kí ló ń kọ́ yín bọ́lẹ́ tí ń pè ó kí ni bèrè yín? Pé láti ọlọ́ṣogbo, ń kọ́ mi Dèkìrìlá Adébáyọ̀. Ok, ìbéèrè yín. Ìbéèrè mi lórí ọ̀rọ̀ irun ní Sàárà Kùnrin. Ọ̀rọ̀. Irun. Ok. Náà, ká sọ wípé èèyàn kí òun lọ́wọ́, bóyá ìṣá ẹ̀ lápèjúwe ó ti wá dìde ní irú ẹ ti pé mẹ́rin ó wá ti dìde tó ti lọ fi pẹ́lẹ̀ karùn-ún káà jẹ́ mọ́tò ọ̀rọ̀ ṣe subhanallah ó ti dìde tán àkọ́kílẹ̀ ẹni yóò ṣe sáré yé sí tán. ẹni tí ó ń kírun sọ̀látọ̀ ìṣá lẹ́yìn imam imam ti wá dìde fún rákà ilẹ̀ karùn-ún gbà tí wọ́n pè so àwọn èèyàn wá àwọn jẹ̀mọ́ sá ta bàbá lówó ló gbó pé à irun ti pé o so kí ni ẹ̀yìn mọ́mú fi ṣe ìtanà gẹ́gẹ́ bíi pé hmm. wọ́n dìde fún káka ilẹ̀ karùn-ún. lọ́dọ̀ ọ̀rọ̀ kọbílẹ̀ àti ìbàdí àwọn hànábílẹ̀ ọ̀dà wà láàmú bó o lérùn kún bó o foríbalẹ̀ kó o tó sálámà ọ̀dà bó o lérùn kún bó o foríbalẹ̀ lẹ́yìn ìgbà tó sálámà ọ̀dà bó o dérùn kù bó o foríbalẹ̀ kó o tó sálámà ọ̀dà bó o dérùn kù bó o foríbalẹ̀ kó o tó sálámà ọ̀dà fẹ́rẹ̀ mọ́mù Malik àwọn ni wọ́n ṣe mùràtì gbogbo ibi tó jẹ́ wípé ìgbà tí ànábì tó forí balẹ̀ ṣáájú kó tó sálámà gbogbo bí ó di dìrùn kù ni ìgbà gbogbo tó ti forí balẹ̀ lẹ́yìn ìgbàdàn sálámà sàn gbogbo tó ti lé ìran kan ni àwọn àbẹ́ẹ̀ ní ìṣẹ̀lọ́wọ́ ti a pé ìmáàmù tó ti kírun mẹ́rin pé tọ́wá dìde tí wọ́n rán létí ń gbòde dákẹ́lẹ́ karùn-ún tọ́wá jókòó padà ó dẹ̀rùn kùnrin àbólẹ́rùn kún àbólẹ́rùn kún ẹ̀jẹ̀ kókó sálámà tó ti kóra máa bọ̀ nílẹ̀ padà báwọn kó sì jókòó kó sì àtàyà kó sì sálámà padà. ṣé wàá forí kalẹ̀ lẹ́nu ìdíkà. kó forí balẹ̀ sọ́ọ̀rì kó forí balẹ̀ kò ní sàtàyà máa wò yóò sì sálámà. kírámàkọ́mọ́lá ẹlòmíì lè pé òun ò fi náà kó ṣùgbọ́n kẹ́míkà làwọn máa ń fi sí ṣùgbọ́n kẹ́míkà yìí náà pa wọn sóun náà dúró ń po náà. níbo lẹ ti ń pè ó kí ni ìbéèrè yín. láti apẹtẹ mi o. naam àfáwọn ẹ̀mẹ́gbàdùn làbẹ́ ọlọ́run. àmín. ilé ní òní pọ̀ fún. àmín àmín àtẹ̀yìn. inú wọn sọ láti dàmú kí mọ́sáàṣì dènà sílé kí dènà sí mọ́sáàṣì wọn àti ẹbí ìlọ òjò bá dé ilé ìsìnkú sí mọ́sáàṣì mọ́sáàṣì ìpínlẹ̀ sílé kí wọ́n sọ láti dàmú ìkẹyà àti tó ń bèrè ìta tó kí sáyì. nípa bá kí wọ́n jẹ̀ta fẹ́ kí ìṣẹ̀lẹ̀ dàmú kí á ìgbọ́gbẹ̀yìn yẹn dáadáa o. ṣé ìrúsọ̀ láìgbà mí lọ́sọ́láṣí ó dènà sílé. tí lọ́sọ̀ bá ti fi ọ̀dọ́ à ń bẹ̀rẹ̀ sọ́rọ̀ àti ayẹyẹ ní méjìlì. ọba pẹ́jì kan sá lápẹ́lẹ́ àti kí ọ̀dọ́ àti ìyá mi. ó ti ilé ìdènà sílé. ẹni tó bá wà tó ṣàpàkì ìgbà tó sá pàṣẹ náà sí ìṣàpàkì ìdí. Hmm. ẹ wọ́n ní ìrun àkípọ̀ nígbàtí a fẹ́ kí magrebi mọ́sáàsì ò jìnà sílé hmm. ṣùgbọ́n nígbàtí àwọn kí magrebi lòjò bá dé sáà lè kírun méjèèjì ń papọ̀ ọ̀dà táwọn bá ṣe wà kí méjèèjì papọ̀ sáà lè ṣe ṣáfà àti wítìrì lẹ́yìn ẹ̀ náà bá ṣe kírun táwọn. wọ́n lè kí méjèèjì papọ̀ tó bí jẹ́ pé ọ̀bà rẹ̀ ló fún wa ní àǹfààní kásìbẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣáfà àti wítìrì yín tó kùn lè dáa jù ní pé kẹ́ ẹ lọ máa kí ń lé.

fẹ́ gbogbo ọ̀nà téèyàn ń gbà ń ríṣẹ́ owó fẹ́ gbogbo ọ̀nà yẹn lèyàn lè gbà láti ìgbàgbà àkọ́kọ́ nìyí o bóyá ẹni tó ń ta tẹ́tẹ́ tó wá jẹ́wó tó jẹ́wó ńláńlá kan tó wá lóun fẹ́ yọ sàká lórí ẹ̀ fẹ́ sàká rẹ̀ tó jẹ̀ ní o bóyá ẹni tó jẹ́ pé olè ló lọ jà ó lọ pààyàn wá rówó wá lóun yọ sàká ẹ̀ṣàkà rẹ̀ jẹ̀ ní o bóyá gbogbo àwọn ọmọ lóye tó jẹ yáúyá tó rówó kan wá lóun yọ ṣàkà ẹ̀ṣàkà rẹ̀ tọ̀hún tó jẹ̀ ní o ẹ̀ṣàlàyé iṣẹ́ owó téèyàn bọ̀lọ̀ sí téèyàn lè sọ pé òun fẹ́ yọ ṣàkà nínú ẹ̀ fáwọn ọmọ èèyàn lórílẹ̀-èdè nàìjíríà yìí o. ọlọ́run ọba ni sẹ́rẹ̀sán olóore gbogbo ìgbà náà láti ń ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ ká tún máa máa tún sọ lódìdí ni láàzàkáàtà fi máa lè haram owó tó bá ti jẹ́ pé ọ̀nà téèyàn gbà rí kìí sí ọ̀nà tọ́lọ́ ń yọnu sí ayíyọ zàkà ń bẹ́ o ayíṣẹ́ kí ni ayíyọ zàkà ń bẹ́ ọba dẹ́dà ọkàǹkà kọjá kó pe nǹkan láì dá lójú ilé kó tún wá gbọ́nà ẹ̀yìn burú pé ẹ̀sìtìlẹ̀ máa mú wá o. <laughs> Ah! Ah! ọba ìtóbi ọlọ́run ẹni ó jẹ́mọ́ owó tó bá ti dówó ogún mo jíwó òlù hmm. mo kó ń bi tẹ́tẹ́ mo kówó ń bi pé mò ń ṣe agbódegba pé mò ń ta ìdí àwọn obìnrin ní gbóbìnrin fáwọn èèyàn gbogbo ń tọ́lọ̀ wọ̀n fẹ́ yìí téèyàn bá kó jọ láti bẹ̀ ìdájọ́ owó òyìn ọ̀tọ̀ ni bóyàn ṣe máa ń fọ ìyún mọ́ hmm. ọ̀tọ̀ ni o à ń bọ̀ lórí òun náà ṣùgbọ́n zaka àìmá yọ àfi bí táwa náà kójọ tọkàn wa balẹ̀ hmm. níbi owó wa níbi iṣẹ́ wa níbi nǹkan tá a tà tó sì ẹ wo ẹgbẹ́ bá ṣe ń sọ̀rọ̀ náà à ń pariwo pé àwọn owó táwọn zaka ń bẹ́ẹ̀ yọ ọ́ lọ́dún kan hmm. lọ́wọ́ ẹni tó ti jẹ́ owó halali yóò lọ́dún kan tí bùkátà òde bẹ́ẹ̀ yóò sùn pé dédé ntọ́lọ̀ ní ká ọlọ́mọ bá wa lò pẹ̀lú kẹ̀kọ́ o so ká sọ pọ́n kò sí zaka níbi gbogbo àràmù àwọn oníjàdọ̀ tí wọn lọ́tọ̀ ní wàsímọ́mbẹ. naam ojú òpó yẹn ti ó ti ó ti ó ti rí. naa wàlékùm sàrà ẹ̀yìn rédíò yín rẹ̀ ẹ̀yìn rédíò yín rẹ̀ ẹ̀yìn sílẹ̀ náà náà náà ìbéèrè yín. ẹjọ́ tí mo fẹ́ béèrè ni pé ọ̀rọ̀ tó ọwọ́ yìí ó ti di nǹkan tó fẹ́ ṣe ọ̀rọ̀ kí ni. jẹ́rù ti wo ẹni àdá rẹ̀ nìkan dáhùn sáramà bí dáhùn sáramà rárá. Béèrè náà ọ̀kọ́ yẹn. Ìbéèrè àkọ́kọ́ yẹn ìbéèrè yẹn àkọ́kọ́ yẹn ò clear. Kìíní yẹn ń gé. Sọ́rùkè. Ẹ̀lú tẹ́ ọ̀rá káàdì. Ẹ̀lú. Ok ok. Tẹ́ ni Gánà sà? Ẹ ṣàlàyé lọ́rọ̀ kéèkì yẹn kí kí ẹnìkan ọkùnrin kan ráì ó ó sọ kí ó bóyá yàgò ẹ̀ bóyá ó ní bóyá ó ní nǹkan tó ń ṣe ká lè gbóyún. ìpèníjà. wọ́n á bá wẹ́yàn kan tí ó bá gbóyún wọ́n á da nǹkan ọkùnrin sí ara obìnrin ní ìdíje ìyàwó rẹ̀ obìnrin yẹn ni wàá bí ọmọ yẹn nǹkan ẹni fẹ́ mọ ó tún gbajúmọ̀ sí lára wàá bẹ̀rẹ̀ pé ṣé ó ní ojú kankan tí káwọn ti kú séèyàn lè ṣe àbí kọ̀ndẹ́mù ni tó tá lè. ẹ̀sìn ọlọ́run ìsìláàmù ó ní ni sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó póríṣiríṣi o èyí tẹ́ ń sọ yìí òun ó tún yàtọ̀ sí èyí tó jẹ́ pé ọmọ ti ń kójọ tán wúwọn obìnrin mi ò lè gbà tọ́ tí ó fi dàgbà ó ti jẹ́ nǹkan lódìdí wọ́n tó gbé sínú ẹlòmí èyí tẹ́ ń sọ yìí kèsí àtọ̀ alátọ̀ oní àpapọ̀ mọ́ ti ọkọ̀ ọlọ́kọ̀ lè tẹ́ ń sọ yìí o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bíi ní láì tààlà oríṣi tọ́pìkì nù oríṣi tọ́pìkì nù wọ́n gba ọ̀nà míì bòbí sùn fún ọkọ̀ ẹlòmí báyìí sọ Yorùbá náà nírò ìdá yìí ń sọ yìí. ń ṣàrà àmọ́ ní asára yẹ pẹ̀lú ògùn ọlọ́run ẹ mọ̀ rí. zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine tàbí zero seven zero five five zero zero zero nine four nine òní ojú òkú tí a pè wá sí láti béèrè béèrè kan sí kejì lọ́wọ́ àwọn àfáwà lórí àkòrí tí wọ́n bá ní sọ̀rọ̀ lé lórí ẹ̀ pàtàkì jùlọ. Naam. Wa alaikumus salam tó lọ́wọ́. Kí lórúkọ yìí o gbọ́dọ̀ tí ń pè kí ni bẹ̀rẹ̀? Ìtúlẹ̀ Adébáyọ̀ látọ̀rọ̀ ṣògbè. Naam. Naam, mo gbọ́ tí ìtàn àwọn àfáà ṣe wá sí. Wípé tí a bá kí ìrún àbíṣẹ́ kọ̀ látara pé ó jọ ọ̀rọ̀ wọ́n á sọ sọ pé tá a bá ti ti tán ká àgbọ̀dọ̀ tí wọ́n wà ní mọ́ṣáláṣí di sí àsìkò ṣàyẹ tó bá wà ń bẹ̀. wọ́n ní ìbéèrè àwọn wọ́n ní àgbọ̀. wọ́n sì mẹ́rin wá. kò sẹ́rì fún yín nǹkan sọ. kí ẹ máa lọ ilé kọ́wé dùn bẹ́sà sí mi. bójú ọ̀bà tí wọ́n lọ ń kọ́. naam zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine tàbí zero seven zero five five zero zero zero nine four nine. Naam. Hello. Hello. Hello. Hello, hello ẹ ti wọlé o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam warahmatullahi wabarakatuh. Naam. Orúkọ mi Ọláwuyì Múìdè. Ok. Um, ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí a ṣe rí sí wẹ́dà rí lásìkò. Ṣèyàn ṣé tí òun bá fẹ́ wẹ̀ ẹbí Jánúbà tí òun lè gbómi kaná láti wẹ̀. Bẹ́ẹ̀ni, gbólóhùn kan. Alhamdulillah. náà wa alaikum assalam ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀rọ rédíò yẹn ẹ̀yìn lẹ̀ wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè ó Saheed lórúkọ mi mo ń pè back ní United Kingdom. Okay kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé kí ni ojú tí Islam tó fi wo mortgage tí ẹ bá fẹ́ àyè ní ìgbà mortgage ojú wo ni lọ́sà ó ti lè lọ bó ṣàgbọ́ wọn àsìkò títò òní tó jẹ́ kí n tó bẹ̀rẹ̀ lónìí náà sàmàlíkùn aramtula. wàhálà ìkùn mọ́sára mọ́sára. wọ́n ní ojú òní Islam fi wo mortgage. Hmm. wọ́n sọ̀rọ̀ mortgage. wọ́n. mortgage ni kéèyàn kéèyàn gbé ilé fún mi. bẹ̀rẹ̀ dúkìá. dúkìá tí wọ́n máa ń pàṣẹ jẹ̀dẹ̀. ẹ̀yin aráàlú èbò ọ̀nà tí ìjọba gbé ètò kalẹ̀ nù àwọn mímọ̀ pẹ̀lú tọ́ba dẹ́dà sálàyé fún wa wípé a máa jẹ owó a máa jẹ a sì gbọ́dọ̀ máa jẹ máa báyàn lò pẹ̀lú rẹ̀ alákùlẹ̀ hal ìlú téèyàn bá wà tọ́jọ́ pé èèyàn wá jẹ́ àmúlọ ọbẹ̀ ni tí èsèlú téèyàn fẹ́ máa gbé lọ gbére tí bùkà téèyàn ò sì lọ síbi pé èèyàn ti juwọ́ sí ìlú èèyàn a gbọ́dọ̀ tọrọ bọ̀ mbẹ́ nítorí wípé kò sínú téèyàn òfìsí bísínẹ́sì pé ebi ń bá máa lọ lúwa náà máa tà ó náà mọ̀ ń kó lọ lúwa no ṣùgbọ́n bọ́yọ̀gùn léèyàn lu èèyàn àdúrà mi ìdè tó jẹ́ pé èèyàn ò lè kó lù mọ́ àwọn òsì lófin méjì jù bá ń lọ kò sì sí ọgbẹ́ tí èèyàn fẹ́ dá àtìyàwó àtọmọ èèyàn kàrà rè kọ́dẹ̀ ẹ̀sìn tó bá mọ́ àwọn lọ dọ̀rúrọ̀ yẹn yóò ti di oko kò sí ọgbọ́n tí mo fẹ́ dá kó di pé èèyàn tọrọ bọ̀ kò sì gbọ́dọ̀ ṣe jẹ́ yọkan lọ tó jẹ́ déédéé kí n tó bùkátà. ayò torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń gọ sábẹ́ gbogbo àwọn àlámọ́rin ẹlòmíì tí wọ́n bá tara bọ̀ tán wọ́n bàdí wípé

zero nine zero six two zero zero zero nine four nine now. waaleykum salaam salaam. kí lórúkọ yín bọ̀dẹ̀ tí ń pè é ìbéèrè yìí. ìbéèrè tèmi ni pé ẹ jọ àwọn tó jẹ́ bí adìẹ àbáwọn tọ́kì mélòó ṣàkáwọ̀ ń bẹ àti àkọ́wọ́ rárá. wọ́n ní nǹkan ọ̀sìn abìyẹ́ so ìran tó rí ọ jẹ́ mélòó ni zakawo ń bẹ́ẹ̀ àbí mélòó làwọn yọ ń bẹ fọlọ. a ṣàlàyé ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ní ẹdí one million ẹ ní ọ̀sà ká ń bí ẹdí ẹ gangan o hmm. bẹ́ẹ̀ ní èrò so àwọn ìdíjẹ́rì ọ̀sà ká òun ni tẹ́ ẹ bá ti sọ nǹkan ẹ̀dí bísínẹ́sì lórí gbogbo ojú owó rẹ̀ a ṣàlàyé nǹkan mẹ́ta ni wọ́n máa jẹ́ ẹdí ẹ ti ń bẹ́ lẹ̀ nǹkan ìtàtọ̀ tó ń bẹ́ máńkì àwọn owó tó yẹ pé bíyún mọ̀rọ̀dú wà ní tí wọ́n sàn wọlé ẹ̀yọ̀ ṣàkàmbí mẹ́tẹ̀ẹ̀ta ayẹ́sì pápọ̀ ni olùpàṣọ yìí tí nìṣọ́bù ṣàkàbájẹ́. Naam. Ah, Assalamu alaikum. Wa alaikum salaam. Bọ́lá ti ń pè o. Láti um, Mọ́níyà side, Kúrọ́sì là ń lọ sọ̀rọ̀. Ok. Naam. Mo ní kí n bèrè pé kí ni ìdájọ́ ẹ̀sìn lórí um, pípín ogún tó bá jẹ́ pé èyí eh, ìyàwó ti kúrò nílé láti bí over ten years táwọn ọmọ náà ti ń lọ sí um, wọ́n ti lọ sí church pé kí ni ẹ̀sìn dá lórí tí ẹ̀ bá fẹ́ pín ogún ọkọ ìgbà tó bá kú láàrin ìyàwó mẹ́ta fáwọn àmàkà ìyàwó tó ti lọ yẹ fún bíi ten years yẹn kọ́ máa ká pẹ̀lú ìyàwó kejì ìyàwó náà gbà tó ń pín ogún yẹn èmi tó kílẹ̀ sí sọ nípa ẹ̀. bẹ́rẹ̀ kọ́ lọ sí sísan ọ̀rọ̀ bá ní ẹ̀ńlẹ́sọ̀ lórí ṣé ẹ rí bá a ṣe ń kọra wa nílùú yìí ọ̀ràn bẹ́ẹ̀ tó pọ̀ o níbi ìdájọ́ ọlọ́run ká pé wọ́n bínú síra wọn tí àyè lọ tó yẹ kankan ni tí akidu nìka ìsì wà láàrin wa ìyàwó wọn náà ni o ẹlòmíín bẹ tí pé ogun ọ kọ́dà obìnrin mi bẹ tí pé yìgì ń rẹ̀ ìsì lọ tàbí a máa ń lè bùnmí. mi ọ gbọdọ wà ọ́fṣọ́làt mẹta nínú ilé rẹ̀ tàbí kọ́ wà ọ́nṣọ́làt lẹ́mẹ́ta nínú ilé tí yóò gbọ́dọ̀ súnmọ́ ọlọ́sàájẹ́ o bákan náà nínú ìsìláàmù ẹni tí èèbá ti í ṣe mùsùlùmí láì kìí jogún mùsùlùmí o hmm. kú ọmọ ọ̀tọ̀lẹ̀síṣe ìyàwó ọ̀tọ̀lẹ̀síṣe káàtọ̀ bàbá ọ̀tọ̀lẹ̀ tí bàbá ń bẹ kú ọmọ ò lè jogún bàbá wọn bí ọmọ náà sì kú bàbá náà ò lè jogún ẹ mùsùlùmí ò lè jogún ẹlẹ́sìn mi hmm. ẹlẹ́sìn mi náà sì lè ṣe kí ni o ò lè jogún wa gbogbo àwọn ń tà ń pariwo fún wa rè tá a fẹ́ kí ó lè clear sí ẹnìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n gbàtọ́

kó gbà níjọsìn fún wọn àwa ní ṣaláì mọ́ kí ìkan nínú àwọn bàbá wa àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣọwọ́ sí wa ní ìjẹjọ àwọn tó jẹ́ létò wọ́n jíṣẹ́ wípé wọ́n sẹ́ndì fifty thousand naira ṣùgbọ́n torí pé ètò yìí ó ti ní àlàkalẹ̀ lórí rẹ̀ sòun ló fà á tó fi jẹ́ wípé a fẹ́ kó jẹ́ wípé ẹni tó ti wà ńlẹ̀ kí ó jẹ́ pé ẹnìkan náà ní ó kun wọn so nọ́mbà tí a ń sọ fún àyẹn náà ni kájọ ká máa pè zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one ẹ jẹ́ ká pè wọ́n wọ́n ṣe àlàyé bí ètò yẹn bí ó ṣe lọ ọlọ́run sẹ́ni kankan ní ẹ̀sán lórí yóò sì gbá níjọ́sìn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. في الأرض وابتغوا, وابتغوا من فضل الله واذكروا الله كثيرا